أعوذ بالله من الشيطان الرجيم والصلاة والسلام على أشرف خلق الله سيدنا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته إليني إتوية ودعوة الحق ìpèpè òdodo èyí tí ò ní èrúrú nú insha Allah tí ó máa ń dé sí láti ilé iṣẹ́ ẹlẹ́rọ àmì òjijì premier ninety three dot five ní Dùgbẹ̀ àyè tí àwọn àfáà wa fadilatu sheikh Sulaiman Muhammad Al-Awwal tí wọ́n jẹ́ olùbánisọ̀rọ̀ lórí àkòrí náà tí mọ́sálásí ńlá ìyànà bójá ṣe agbátẹrù ètò náà àfáà ti tún wà ní kálẹ̀ insha Allah ní alẹ́ ti èní pẹ̀lú yọ̀ǹda Allah subhanahu wa ta'ala èyí tí wọ́n mọ̀ bá wa tẹ̀síwájú nínú àwọn ìdánilẹ́kọ̀ọ́ tí à ń bá bọ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n lẹ́nu insha Allah ìbéèrè ni ó wá sí orí ẹ̀rọ àmì òjijì lẹ́nu insha Allah láwọn ìbéèrè ọlọ́kan ọ̀jọ̀kan lórí àwọn ìdánilẹ́kọ̀ọ́ tí ẹ ti sọ fún wa lọ so insha Allah àfáà ti wà ní kálẹ̀ kọ́nà jẹ́ kí a rí wọn pẹ́ la ilaha illallah falyatafaddal مشكورا ماجورا اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم alhamdulillah ìbéèrè àkọ́kọ́ inshallah tí màá máa taari rẹ̀ sí àwọn afáwà tí wọ́n bá lè fi dáhùn sí láti ọ̀dọ̀ ajia aisha láti àdúgbò muslim wọ́n ní ẹ dákun anabi sallallahu alaihi wasallam sọ pé obìnrin ò gbọ́dọ̀ ṣe ìrìn àjò láì sí ẹlẹ́tọ̀ọ́ rẹ̀ ń bẹ ṣùgbọ́n ìṣẹ̀lẹ̀ ńlá ṣẹlẹ̀ tó mú ìlú dàrú lọ́tún lọ́sì ọkọ̀ tí a rò pé yóò lé obìnrin lápámú láti mú un ṣèrìn àjò kò sí nítòsí ẹ dákun bó o ní obìnrin obìnrin yóò ti ṣe pẹ̀lú nǹkan tó dé ṣé yóò dùn sínú wàhálà tí ó ṣẹlẹ̀ ni àbí yóò mọ̀ jáde lọ́ba náà tọ́lọ́hún ti rí i pé àkùn tó kókó ṣẹlẹ̀ ní obì. alhamdulilayi rabbil alamin wasalaatu wasalaamu ala rasulillah wa ba'd assalamu alaykum wa rahmatulahi wa barakatuh. wa alaykum salaam wa rahmatulahi wa barakatuh ọpẹ́ ni fọlọ́ba tó síwá ní mùsùlùmí alhamdulillah àtọrọ àlékún ìkírọ̀ àti gẹ̀rẹ̀ fún anabi sallallahu alayhi wa sallam ẹn tọ́lọ́ bá láti bá máa jẹ́kẹ̀ fún gbogbo wa allah bá ní sàlékún kí anabi bá ní sàlékún ọlá rẹ̀ o àti wọn àti wọn sọ̀hábà rẹ̀ kí àwọn náà pẹ̀lú anabi sallallahu alayhi wa sallam ẹlẹ́ àtó béèrè béèrè ọlọ́mọsá àbámi sanwó-ẹlẹ́sàn olóore o nínú ẹ̀sìn islam yìí tọ́jẹ́ sí àsìnlá yìí tọ́jẹ́ sí tọ́lọ́wọ̀n bá yọ́nú sí láti sánmà tí ìlú bá dàrú tó di wípé wọ́n fúnlẹ̀ máwọn tí wọ́n ń ṣetọ́ lọ́wọ́n ọba tí wọn ò rí ibì kankan dé sí mọ́ àyàfi kí wọ́n fìlú yẹn lẹ̀ láti ṣe ìjírọ́ fún Allah subhanahu wa ta'ala tóbìnrin wá wà nùrú dààmú báyìí tí ànábì sallallahu alaihi wasallam sì ń sọ fún wa nínú hadith Abi Hurairah radiyallahu ta'ala rọ̀ wípé èyíkéyìí obìnrin tó bá gbọ́ lọ́wọ́n ọba gbọ́ àdújọ́ gbọ́dọ̀ kìámà kò gbọ́dọ̀ máa rìnrìn odidi ọjọ́ kan bó ti ẹ̀jẹ̀ pé ọ̀pọ̀lọpọ̀ rìwáyà lọ wá lórí táìmù tí ó jẹ ọlọ́jọ́ mẹ́ta ń bẹ aláàbọ̀ ọjọ́ ń bẹ tí ó fi wá jẹ́ wípé lílọ tí ó máa lọ yìí kò ní sí eléwọ̀ rẹ̀ kan pẹ̀lú rẹ̀ obìnrin ẹni tó ń wọ́n ni lọ́dọ̀ ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ó ń wọ́n pípọ̀ ọlọ́nsì kó ọ̀pọ̀lọpọ̀ láńkẹ̀ fún àwọn obìnrin ṣùgbọ́n káwọn obìnrin wọ́n jọ kó mọ̀ lẹ́sẹ̀ ara wọn obìnrin kan lẹ́tọ̀ọ́ láti máa ṣèrìn àjò tó jẹ́ pé ó gba odidi ọjọ́ kan àyàfi kí bàbá rẹ̀ ó tẹ̀lé tí ó bá jẹ́ bàbá rẹ̀ bọ̀dá rẹ̀ lọ́kùnrin kó tẹ̀lé àbúrò rẹ̀ lọ́kùnrin kó tẹ̀lé tàbọ́kọ rẹ̀ kó tẹ̀lé àti ẹjẹ́ iléèwọ̀ rẹ̀ àwọn ni wọ́n lẹ́tọ̀ọ́ àti tẹ̀lé obìnrin ṣùgbọ́n tí ìlú bá wá dàrú tọ́wá jẹ́ wípé kò sí ọ̀nà tóbìnrin ọgbà àyàfi kó àjò fúnra rẹ̀ ajima alìrìn gbogbo àwọn àfa àpáta yìí ni wọ́n panupọ̀ wípé obìnrin lẹ́tọ́ àti bóde ń bẹ̀ yẹn fìrọ́rọ̀ bìdí níhà mínàlì fitina lẹ́yìn tí ń gbẹ́sìn rẹ̀ sá tá a sì rí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rí látọ̀dọ̀ sàsáràm Ummu Salama amòsíwásí Mẹdínà tí wọ́n jẹ́ ìyàwó ànábì sàsáràm tí wọ́n jẹ́ màmá titiwa bákan náà ọmọ ànábì sallallahu alaihi wasallam náà tọ́jẹ́ ìyá wa Zainab àmọ́bẹ́ náà sì wá sí Medina àtọ́pọ̀lọpọ̀ àwọn obè ọ̀pọ̀lọpọ̀ àwọn obè báyẹn ìyẹn lọ́fà tẹ́sì fi dá ní lórí rẹ̀ ìyẹn náà lọ́wọ́ bí ọ̀rọ̀ lọ́dọ̀ àwọn àfáà wípé ọ̀dà náà ìjìmọ̀wù tẹ́ wí pé àpánupọ̀ gbogbo àwọn àfẹ́ẹ̀sìn onílẹ̀lẹ̀ ilé rí bẹ́ẹ̀ tí fìfìnà bá dé ṣé ìjìmọ̀wù gan ẹni tó bá yapa ìjìmọ̀wù ṣé wọ́n lè pè wọ́n lè pọ́ńtọ̀ ní kèfèrí nínú ẹ̀sìn ọlọ́wọ́ bá wọ́n lè pè ń kèfèrí wọn ò sì lè pè ń kèfèrí kí là ń pè ní ìjìmá òun náà ni nǹkan tó jẹ́ wípé ó ń kálukú ọ̀nà tó gbà wá nínú ẹ̀sìn ọ̀nà tó jẹ́ wípé ẹnìkan kò lè sọ pé kò rí bẹ́ẹ̀ má ni bá a sì bá nú ẹ̀sìn lọ lápẹẹrẹ irun àsùnbà àwa pé ìjìmọ̀wù sí méjì gbogbo ìjìmọ̀wù tó bá jẹ́ wípé in tó fi tàbátà ó ní bí nákìlì bí tàwátò ọ̀nà tí a ń gbàgbà wá nú ẹ̀sìn gbogbo àwọn tí a gbọ̀rọ̀ ẹ̀sìn wà pátá ní àfẹnukù lórí rẹ̀ àṣùbà wa kò gbọdọ̀ jẹ mẹ́rin méjì náà ni àìlà wa kò gbọdọ̀ jẹ méjì mẹ́rin náà ni ó máa jẹ ẹnì tọ́bọ́ wá nínú o ànábì kan máa ń sọ báyẹn ni à irú àìlà bí yàrá kí méjì ọkàn wù bẹ́ẹ̀ ni mẹ́rin gangan ẹ̀kẹ́ yóò kí irú ẹni bẹ́ẹ̀ yóò di kèfèrè tó bá ládé ọ̀kan bẹ́ẹ̀ tó sì gbà bẹ́ẹ̀ ṣùgbọ́n a ní àwọn ìjìmọ̀ ń wù kan àwọn àfa àpanupọ̀ lórí ṣùgbọ́n sákọ̀rọ̀ àwọn àfa nìkan ló lè yé kò lè yẹ ẹni tí ọ̀bà jẹ́ kọjá àfa torí irú ń tà sọ ìní ìsìn ẹnìkan mẹ́mẹ́dìgúri lápẹẹrẹ ọwọ́ afẹ́ kú ń bẹ̀ lẹ́nìkan wá gbé fóònù pé ọ̀pọ̀lọ̀ kó tọrọ ò rí ẹni tí ó mú ọ kú ń bẹ̀ gẹ́gẹ́ bí tí ànábì sọ obìnrin fi wá wà ń bẹ̀ títítítítí wàhálà mi ìbá ni o nǹkan mi ìbá ni o wọ́n ti ẹ̀sẹ̀lẹ̀sẹ̀ ni o lápẹẹrẹ ni o láwá ṣẹ̀ṣẹ̀ wà rí pé àfáà mi ṣẹ̀ṣẹ̀ wà sọ pé kọ̀yẹ́kẹ́ ni wọ́n sọ báwọn obìnrin lẹ́tọ̀ àti máa bọ kọ́dà kọ́ mẹ́sẹ̀ nìkan pẹ̀lú rẹ kọ́dà gbogbo àwọn àfáà ní apanipọ̀ lórí rẹ ṣé gbogbo èmi àti ilé mọ̀ yìí àwọn àfáà tí ẹ jẹ́ àfẹ́ nìkan ní ẹ lè mọ̀ wípé à ó lẹ́tọ̀ fóbìnrin láti lọ láti ìlú kan sí kejì láì jẹ́ wípé léwọ̀ rẹ̀ mẹ́mẹ́ lókùn àti pẹ̀lú ẹ̀ bá ń dàrú tí sì ń gbé ẹ̀sìn rẹ̀ sá pamọ́ ẹni ìta ẹni ìjìmá tó bá wá jẹ́ pé ọ̀nà tó bá fẹsẹ̀ múlẹ̀ nínú ẹ̀sìn kèé sí ọ̀nà tó lè yé gbogbo èèyàn tàbátá àyàfọ̀ mímọ́ nìkan ẹni tó bá jẹ́ wípé kò bá sọ̀rọ̀ lọ́sọ́nà abẹ wọn èé pè ń kèfèrí nínú ẹ̀sìn ọlọ́ba subhanahu wa ta'ala fúndìí èyí ọlẹ́tọ̀ fún obìnrin láti fi ìlú lẹ̀ láì sì rí ẹni tí ó jẹ́ ẹni tí ó ràn lọ́wọ́ bíi máhàrọ́mù rẹ̀ eléwọ̀ rẹ̀ láti bá ṣe ìrìn àjò ọlẹ́tọ̀ bẹ́ẹ̀ o lókùnrin bàtà yẹ pé fìtínà ló bírú eléyìí fún ọlọ́mọ jẹ́ àrí fìtínà àtàwọn àtẹ̀yẹ o wassalamu alaikum warahmatullahi wabarakatuh. wa alaikum bá ní san àáfàá ní ẹ̀sán olóore kò jẹ́ kí a rí yín pẹ́. ìbéèrè mi ti máa tún ta àtàtọ̀kọ rẹ̀ sí àwọn àáfàá wa ó ní ìbéèrè tó wá látọ̀dọ̀ umu aziza ní àdúgbò kọlọkọ wọn ní ìjẹ́ ó lẹ́tọ̀ọ́ láti máa ṣèyàtọ̀ láàrin àwọn muhajirun àti àwọn ansọ́ọ̀rì bíi. alhamdulilayi abdulhamid wasalaatu wasalaamu alayhi wa baad alasalabani tó sàn ìyá ẹ̀ ó ń béèrè náà lẹ́sàn olóore o. amiina. wọ́n ní ìjọ lẹ́tọ̀ọ́ ká máa ṣe ìyàtọ̀ láàrin àwọn muhajirun àti ansọ́ọ̀rì ẹnikẹ́ni ò gbọ́dọ̀ dẹrú rẹ̀ kọ́ máa sì yàtọ̀ wípé eléyìí muhajirun eléyìí ansor ní ìyàtọ̀ tó lè máa dá fìtínà lẹ̀ àfi tí bákan ń sọ̀rọ̀ nípa bí ẹsẹ̀ fi lé fọ́nà lẹ́pẹ́ àṣírágbájá ara maka ní pìlẹ̀ kò tó di pé wọ́n wá sí mẹ́dínà o sílẹ̀ àwọn eléyìí gbá wọn ní àlejò bó tiẹ̀ jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n máa ń fẹ́ fi eléyìí sí ẹ̀rí láti fi lè sọ wípé kò sí tó burú ń bẹ̀ káwọn òkúra àwọn jọ lóko ẹ̀sìn káwọn ò sí ìwò kọ́kọ́ sọ ara wọn nítorí pé mọ̀àjírùn náà rè ànsọ́rù náà nì ṣùgbọ́n wà máa bí wọ́n gbogbo ìgbà wípé àti mọ̀àjírùn àti ànsọ́rù èèyàn mélòó lẹ́ni ti ń darí wọn ṣe bí ànábì sallallahu alaihi wasallam ní ń darí wọn ṣé ìjọ tẹ́yìn dálẹ̀ ń bí ìtẹ́yìn náà dálẹ̀ ń bí ṣé ẹni òrókà ní darí gbogbo rẹ̀ eléyìí ò sí ọ̀rọ̀ ńbẹ̀ àwọn eléyìí àwọn tí wọ́n wá fi ẹ̀jẹ̀ ara wọn omi ara wọn lọ́gì ẹ̀sìn ni wọ́n in tí ń sì ṣe fọ́lọ́hún ọba ń lọ sọ wọn lóókọ kèésàn ní àsọ̀rọ̀ àwọn lóókọ ìfínẹ́fọ́lẹ́lẹ́ pẹ̀lú wàhálà tó dé yìí lọ́lọ́run fi wá fi ròyìn wọn àwọn ọlọ́run náà wá fi bí ẹ̀sìn gbà ó pè ní ẹni tí ń ran ẹ̀sìn ọlọ́run ọba ṣe jẹ̀máà ibi tí ò sí òótọ́ ń bẹ̀ ẹ méjì àjọ ń bẹ̀ ibi òótọ́ wà òní ẹjẹ́ wa ẹjẹ́ àsọ̀kan ẹ méjì àpẹ́mi wa rárá dà ẹ méjì àpẹ́ ẹ̀mí wa yẹlẹyẹlẹ ẹdàkùn ẹjọ ẹjẹ asọkẹ ibẹ lóore wa wà ibẹ lágbára wa wà èyí anabi sàlám tó fi aṣọ rírẹ kí ló wá fà tá a fi rírọ gbọdọ ṣẹlẹ̀ ọwọ àná sọdọ ọmọ Bukhari absa wà lógun kan ẹnìkan wà wà nù àwọn àǹsọ òwúrọ lọ lọgàbí ẹ ti ń ma wo mi ẹnìkan wọ́n ń bọ̀ ní àwọn mọ̀hajirun náà tí wọ́n fi mẹ́kà alẹ̀ tí wọ́n sí mẹ́dínà ló bá fílì níladì fúì lẹ́ni yẹ pé yéé yẹ́rọ náà ń sọ̀rọ̀ ẹ̀yìn àǹsọ́rí yéé ní ilé lọ́kùnrin ló gbà mí bẹ́ẹ̀ làwọn àǹsọ́rí sáré bọ̀ òun ti náà ni pé à ṣé wà á bọ̀ mi torí pé mọ́ni ẹnìkan nù yín ni ẹ̀yìn mọ̀hajirun ẹ̀yìn àgbà mí bẹ́ẹ̀ làwọn mọ̀hajirun náà bọ̀ ànábì wa jáde sọ pé àà dàrú ẹ wà á ọ̀rọ̀ ọlọ́wọ́ bò yé ìlélẹ́ yìí kẹ́nìkan máa pé àwa ni bí àwa ni yé no ẹ parapọ̀ ẹ jẹ́ ẹrú kan fọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ibadallah ní mùsùlùmí ní ẹnìkan ọ̀gbọ́dọ̀ yí ẹnìkan sọ́tọ̀ dàrúhà ànábì ní máa pèrè lélẹ̀ máa pèrè lélẹ̀ láti máa jẹ́ kílẹ̀ òtún rírẹ̀ bí nǹkan kan ní tọ́yàtọ̀ láàrin ẹ̀yin mùsùlùmí ẹ pati fa iná múntinà nǹkan tí ń rùn ni kìí ṣe nǹkan tó dáa ọlọ́dà kò sànú èmi àtẹ̀yìn o ìjọ kan rè jẹ́ ọ wà lẹ́mọ èmi sọmọ ìyànú ẹ̀sìn o jẹ́ ọ wà lẹ́mọ ìyànú ẹ̀sìn sẹ́mi náà mẹ́jì aṣorí ibú mẹ́jì iṣẹ́ ìtọ́ sí mẹ́nu kọ̀ọ̀kan wa fún díẹ̀ yìí ọlọ́mọba ní sanwó mú ilé san olóore àlẹ́tọ̀ àti máa ṣe bẹ́ẹ̀ o wassalamu alaikum warahmatullahi wabarakatuh. alaikum salam warahmatullahi wabarakatuh. ó ní ẹ ti gbọ́ ìdáhùn sí bí ó ṣe jẹ́ náà ní kọ́lọ́mù mọ́sá ìbánisàn àfáà ní àìbéèrè yìí tí ń tún taari sí àwọn afáwa àwa láti yàtọ̀ broda abdulhakeem ní ìyànà court ilé tuntun wọ́n ní kí ni ìyàtọ̀ láàrin hijra àti jihad. alhamdulilayi samabad ọlọmọdé san ó ń bèrè lẹsùn olóore o hijra òun náà ni kí aró ni mùsùlùmí níbi tí ń gbé pẹ̀lú torí ẹ̀sìn rẹ̀ wọ́n máa fara ní kó fi wá di wípé kò rí ọ̀nà kankan sánmá àfikún kọ́fẹ̀sì ńlẹ̀ tó bá ti wà láàrin àwọn èèyàn yìí tàbí kó pò mbẹ́ ló fi lè rẹ́sìn ọlọ́run ọba sí irú ẹni báyìí lẹ́tọ̀ láti migrate kúrò níbi tó wà kọ́ máa lọ síbi tí yóò ti rí ìfọ̀kànbalẹ̀ ṣẹ̀sìn rẹ̀ n tí ń pè ní jihad òun ni kí àwọn tí wọn ò ṣètò ọlọ́run ọba subhanahu wa ta'ala kí wọ́n ó dìde sí àwọn mùsùlùmí wípé kò síbi tẹ́ gbà ẹ̀ sì ní rí mi ẹ sì ní ilé ìsìn náà ọba ìmá ìta ìpayérè kan náà sì padà dìfẹ́ǹdì ara wọn wípé ẹ mọ̀ pa wá tọ́lọ́ náà fẹ́ máa ṣe lórílẹ̀ kí ó sì wà máa pa wọ́n báyìí kí wọ́n fi wá gbé ọwọ́ padà pẹ̀lú àṣẹ látọ̀dọ̀ aláṣẹ gbogbo kíni o mùsùlùmí eléyìí ni wọ́n ń pè ní jihadi kèése kámà kàn máa dàlúkì òní ń jẹ́ jihadi ìta ń pè ní jihadi nínú ẹ̀sìn ọlọ́run ọba òun náà ni ìtọ́jọ́ wípé gbogbo ayé gan ọmọ ìpè àhàhà ẹni wọ́n yìnyàn jẹ ilé ìlànà ń parí fún àyàn pé ìjọba nàìjíríà ìjọ sọ fẹ́ ní kẹ̀kẹ́ pé ọmọ lọ mọ́sálásí bí ìjìyàn sọ fẹ́ ní kẹ̀kẹ́ kọ́mọ́ gbá àwẹ̀ Ramadan bí ìjìyàn sọ fẹ́ ní kẹ̀kẹ́ kọ́mọ́ lọ sí hajj bí fúdi eléyìí wò di ọlọ kí wàá ní wàhálà rẹ pẹ̀lú ìjọba tíjọba sì ń ṣe lórí aráàlú ìjọba náà ń bẹ lọ́n kó náà lẹ́sẹ̀ yọrí dáadáa ìwọ náà máa wá bẹ lọ́n kó náà lẹ́sẹ̀ dáadáa lórí ẹ̀sán náà bàtò ògbé lọ ọ̀tọ̀ ni jihadi o jihadi ni kí wọ́n sọ pé mùsùlùmí ò gbọ́dọ̀ kírun fọ́lọ̀ ma mùsùlùmí wá máa foríbalẹ̀ fèsù mùsùlùmí ẹ̀gbà rọ̀mọ̀dọ́ ma mùsùlùmí ẹ̀gbọ́rọ̀ kakura níma ta ló sì ṣe báyìí fún yín ẹnìkẹ́kọ̀ọ́ ò ṣe báyìí fún wa o wassalamu alaikum warahmatullahi wabarakatuh. wa alaikum salam warahmatullahi wabarakatuh. àbí ó ti jẹ́ náà ò nìyẹn ìbéèrè tí ó tún wà níwájú mi ní àyè òun náà ni àwọn alátọ̀dọ̀ broda Abdulaziz Mustapha ní àdúgbò ní olódó Ìbàdàn àwọn ní ọ̀rọ̀ nípa ìjọra ni a gbọ́ ní ọ̀sẹ̀ tó lọ àti bí ọ̀sẹ̀ mélòó kan tí ó ti ṣáájú àwọn ní ǹjẹ́ ìbéèrè àwọn ni pé ǹjẹ́ a lè mú ìjìra gẹ́gẹ́ bí ẹ sì ṣàlàyé fún wa yìí ǹjẹ́ a lè mú ní ọdún kan pàtó tí a máa ṣe àjọyọ̀ rẹ̀ bí nínú Islam tó tún yàtọ̀ sí ọdún ìtúnu àwẹ̀ àti ọdún léyà ẹ̀dá pẹ̀lú ni nàyànnà ní ilé. alhamdulilayi rabbil alamin wasalaatu wasalaam ala rasulillah ba'ad ọlọ́mọbani san ó ń bèrè lẹ́sìn olóore o ìjírọ̀ yìí à ń fi ma òǹkà ìgbà tí anabi sallallahu alayhi wa sallam tó kú òní maka tó sí madina ni kí sì ni tó fà gan nígbà tí anabi ń bẹ wọn èé fi ọdún yìí ka nǹkan nígbàtí abubakar náà ń bẹ láyé wọn èfi ọdún kan kankan ń bọ̀ wá dáyé rúmọ́rù làwọn èèyàn méjì ń jà lórí nǹkan kankan tó ní bá ṣe pẹ̀lú táìmù ìfanfà wá dé ọ̀dà náà kápẹ́ nǹkan báyìí báyìí lọ́pàá yìí méjèèjì nígbò sígbò ni wọn wà á mọ bí wọ́n ṣe máa sọ pé ìgbà báyìí ìgbà báyìí ni rúmọ́rù wà ní kò burú ẹjẹ́ á mú nǹkan kan máa sí ọdún nínú ẹ̀sìn wa ìyẹn ló bí n tó kálukú fi mú ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ wá kó tó di pé mímọ́rù sọ wípé ẹ̀jẹ̀ á lo ìjírò ànábì sàlám ìgbà tánà bí kú Mákà tó wá sí Mẹ́dínà ẹ̀jẹ̀ á lò ó nígbà tá a bá lò á máa fi mọ òǹkà sílé ìwà ni a máa pé à ń torí rẹ̀ wá máa bàbàrà rẹ̀ pé ọdún kan nǹkan kan no ìtàkà máa sì rántí ń bẹ̀ òun náà ni bóò ni ànábì sàlám bóò ni ara ṣe ní tó bóò ló ṣe ṣe sùúrù bóò ló ń ṣe wá dé kó ní oore ìgbẹ̀yìn káwá kóra wa jọ tàbí ká mú àwọn ọmọ káwẹ̀ fọ́nlé ká kọrí nìkan ká sọ wípé à ń lọ rèé sí àjọyọ̀ ìjírọ eléyìí kò nítumọ̀ kankan kò sì í ṣe tí ànábì ìran wa léyìn àdàdà léyìn jẹ́nu ẹ̀sìn bó tiẹ̀ jẹ́ pé kò mú èèyàn kúrò ní ìsìláàmù o lókùrúgbà téèyàn bá ti sọ wípé ọlọ́run àti ànábì ló ní kó wọ́n máa ṣe é kó sì lẹ̀mọ́nà àti ànábì kò múyàn kó nu ẹ̀sìn ọlọ́run ṣùgbọ́n nǹkan tó burúkú jẹ́ ìní ànábì lọ á jẹ́ àmọ̀ pé kò múyàn kó nu ẹ̀sìn ọlọ́run kí lè rí wa hasan sọ wípé mọ̀nà amìlà amìlà ni ẹni ọba ṣiṣẹ́ kan ní ọdí fìyàwó aisha radiyallahu ta'ala anha wardaha laysa alayhi amruna tó jẹ́ wípé kèé ṣe ń tọ́lọ ní aṣọ fún yín tá a sọ fún yín pé ká máa ṣe ìní nǹkan o onórònú ara ìtọ́lọ rèé ṣe ọwọ́ àpè lẹ́sìn fahuwa raddun ó ní wọ́n dá padà ní àbí ọwọ́ rẹ̀ ànábì ni wọ́n dá sẹ́ń bí wọ́n bá sì àdẹ́sẹ̀ padà sí ebi ẹnu kọ́ wá jẹ́jẹ́ wájú ọlọ́wọ́n ọba ni wọ́n sọ pé wọ́n yọ kó ẹ̀sìn ọlọ́wọ́n ọba wassalamu alaikum warahmatullahi wabarakatuh. wa alaikum assalam warahmatullahi wabarakatuh. ó ní wọ́n ti yànnàná fún wa ó lóore fún mùsùlùmí kọ́ máa kù síbi ń tọ́ gbọ́ pé ọlọ́run báyìí ànábì ti ṣàlàyé ẹ̀ fún wa ju kọ́ máa lọ nàgà sí nǹkan tí ò ṣe kí ni o tí ò wulẹ̀ ní rí ẹ̀rí fún kọ́lọ́mọ́sá ìbánisọ̀rọ̀ àfọwọ́ alẹ́ sàn lórí àìbéèrè tí màá tún tàtàtòpọ̀ rẹ̀ síwájú àwọn àfọwọ́ ó ní ìbéèrè tí ó wá látọ̀dọ̀ Habibullah láti onípàṣán wọ́n ní ìjẹ́ onípàtó ẹ̀sán kan tọ́lọ̀ ń fi sílẹ̀ fún àwọn tí wọ́n ṣe é jẹ́rọ́ bí. alhamdulilayi alamin wasalaatu wasalaamu ala sanabaad alábàáni forí jíwà àti oníbèrè náà sísanwó-lẹ̀sán olóore o wọ́n ní ìjẹ́ ẹ̀sán pàtó kan bẹ̀ bí tọ́lọ̀ mọ̀ bá filẹ̀ fún àti àṣẹ yìí jẹ́rọ́ bẹ́ẹ̀ ni ẹ̀sán náà ni wípé yóò forí àwọn ẹ̀ṣẹ̀ wọn jì wọ́n kílẹ̀ rí wa ẹ̀rùwà lórí lẹ́yìn ní hadithi jabir ibn abdullah radiyallahu ta'ala anhu ardọ̀ọ́mà jabiru ni à ń pẹ̀lú kẹ́ni at-Tufayl ibn amr at-Tufayl ibn amr yìí ó ní fi ànábì sallallahu alayhi wa sallam bíbọ̀ ṣùgbọ́n èyí sára mẹ́kà kò wá gbà islam ìgbà tó gbà islam ó wá rí pé ara ní ànábì ní mẹ́kà fi hisnin hasini wa mani'a aw wa mani'a níbi ànábì sallallahu alaihi wasallam ó sì máa bọ̀ níbi ibo níbi àgbàlá ńlá kan tó jẹ́ pé àwọn bàbá bàbá tèmi náà ní àgbàlá yẹn wà mánà kọ́dà tó ọba tó wà ní pálásì tán á kó àwọn ọmọ ogun ta jábù máa nírù nìyẹn á kó àwọn ogun ta tó jẹ́ wípé kọ̀sẹ́ni tí ó lè dọ́dọ̀ rẹ tá a bá fún nínú rẹ̀ ní fatia tá a bá fún sùkún wà mánà àyè tẹ̀kúnù fi hálà tí tẹ̀mùnárùkà min kulli su'in wa tàbí kí n jẹ́ sọ pé ààyè gan wíwà ń bẹ̀rẹ̀ lásán gan ọ̀sẹ̀ tó lè wọ pálásì tó lè mọ́bí wà nábì tó wà ń bẹ̀ ọ wà máa sinmi ń bẹ̀ ọ máa gbádùn bẹ̀ ó sì lè máa sì dáwà lọ anábì ní lọ lilladhi dakharahu Allahu sàtàrà ilẹ̀ ansọ́r nítorí oore tọ́lọ̀ ń fẹ́ ṣe fún àwọn ansọ́r wípé níbo ni àdàbí ọ̀padà lọ Madina nígbà tásìkò pé ọlọ́run pàdánù láti ẹ̀kọ́ kọ́ máa lọ Madina wá tó àdàbì kọrí sí Madina tùfáìlù wa gbọ́ nílùú rẹ̀ tó ń wá wípé ah àdàbì mọ̀ lọ́ba ó sì ti ń bá àwọn èèyàn náà sọ̀rọ̀ ọlọ́run ọba ẹnìkan wọn bẹ tọ́jọ́ rẹ̀ tìmọ́tìmọ́ òun náà ti gbà sílámù tùfẹ́lù bá ní òun ti bọ́pẹ́ ànábì ti kó maka òtún bọ́ sí mẹ́dínà o òun náà wàá fẹ́ lọ rí ibà ní ìsìn ní mẹ́dínà ah ìkejì rẹ̀ níjà ọjọ́ máa lọ ah, ó ní ọ̀dà náà wọ́n sáré yóò pẹ́lápálá wọn fi máwùn èèyàn wọn lọ wọ́n sàkọrọ sí mẹ́dínà bí wọ́n sì wá dé mẹ́dínà ah wẹ́dà ikọ̀ bá wọn lára mu agaga ìkejì rẹ̀ tọ́jú ọ̀rẹ́ tùfẹ́lù làárẹ̀ bá dé nígbà tá tí ń bá padà wọ́n pàmí ni tàbí kí wọ́n ní wá máa ń ṣe in tí wọ́n lọ́wọ́ bọ̀ ọ̀fẹ́ mo sì fẹ́ kú sójú ọ̀nà wọ́n lọ́wọ́ bá ni mo fẹ́ kú sórí ẹ̀sìn rẹ ni ọgbọ́n máa fẹ́ dẹ́ lọ́ba bọ́ sínú ẹrú rẹ̀ lọ́ba fa màṣá kìsàn jáde ńlẹ̀ láwùjẹ irú èyí tí àwọn tí wọ́n máa pako tí wọ́n fi máa pako lọ́ba fi gé rẹ̀ ní gbogbo orí ọmọ níka lẹ́jẹ́ rẹ̀ bẹ́ẹ̀ irun tán lọkùnrin ìbá kú bí n bá yí padà yìí tèmi ta àfi kí n tán ṣùgbọ́n ara mi ni ọ̀yá yìí ah ní kí n wulẹ̀ kù báyìí ń sábà kùnú kú sórí ẹ̀sìn kọ pé wọ́n ti sín ni tùfẹ́ ìlú balẹ̀ láàrin jọ wọ̀rọ̀ áhùn wọ̀nyí hàtùwà àlàyé ti hasana ó rí wípé ha ọ̀rẹ́ mi máa fa ìpọ̀ o wọ̀rọ̀ áhùn mọ́kọ̀ tí a yìí ṣùgbọ́n gbà tí ó rí ó rí pé ó wù nǹkan kan mọ́ ọ̀rẹ́ méjèèjì ah, ó wọ́n rí ọ̀rẹ́ mi máa dà fáànà bí kàrọ́ bùkì nígbà tó ọdọ́dọ́ lọ́n kí lọ́wọ́ bá ṣe fún ọ̀nà ọ̀nà ah gọ̀fọ́rọ̀ lè rọ́bì dùnú bí bí hijirọ̀tì ila rasulillahi sallallahu alaihi wasallam nígbà tí ẹni wá máa ṣèṣì rò nígbà tó lọ́wọ́ ń gbé gbogbo ẹ̀ṣẹ̀ mi sẹ́gbẹ̀ẹ́ kan báyìí àti ẹ̀ṣẹ̀ tó fẹ́ fún mi pa pé mo ṣe hijirọ́ sójú ọ̀nà rẹ̀ tí mo fi lé pọ̀nà lẹ́yìn torí tiẹ̀ tí mo ń gbẹ́sẹ̀ mi sá ọlọ́run gbogbo ẹ̀ṣẹ̀ kí ló wáá dé tí mo rí i pé òwe ọwọ́ rẹ méjèèjì ní nǹkan jí ìrọ́wọ́ rẹ olóòrẹ̀ mi ọ̀rọ̀ ń bẹ́ mi eléyò ó ní kírọ̀tì mẹ́mẹ́ ó ní wọ́n sọ fún mi nígbà tí mo dálìjẹ́ náà pé mo bá dálìjẹ́ náà o wà lánú sí àmì ń kà mọ́ àfisàtà ń tọ́ bàjẹ́ mọ́ rẹ lọ àní bọ́ tó ṣe ọwọ́ tó gé o bí wọ́n ṣe máa lọ dálìjẹ́ náà tiẹ̀ nu ah, ọkùnrin bá jí ẹrú ti bà ọba wípé Allahumma ọlọ́run ọba mi ò wà níyàdé ìfàgùfẹ́ ọwọ́ rẹ̀ méjèèjì náà bọ́ ọba bá padà tó ọba sọ pẹ́sẹ̀rẹ̀ tó ń dá bí ọwọ́ títẹ́lẹ̀ náà tí sì ń lò ó lọ tó òfin ìtìlẹ̀ pátá kò sí tó lè ṣe ṣe bẹ́ẹ̀ ànábì etí ìkọ́wọ́ ńlẹ̀ ọlọ́run sì ń jẹ́ ànábì ọmọ wípé lárìjẹ̀ náà ni táwọn afẹ́ lò níbi ọ̀rọ̀ yìí òun náà ní nítorí ìjírọ̀ tó ń ṣe ẹ̀sán tí mẹ́mẹ́ fún àtúnṣe ìjírọ̀ nìyẹn assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. àti àwa àti oníbèrè ọlọ́run mọ́sá yìí fi ojú fo àwọn àìṣedéédéé ẹnìkọ̀ọ̀kan wa o ọlọ́run kó wa la ilaha illallah kọ́ sọ wa níbi gbogbo tó bá ní bá ṣe pẹ̀lú pàmòrágàjì ẹsẹ̀ àwọn àìrí òrí ọmọ mi wa ọlọ́run kó jọ kó ṣàánú wa ń bẹ̀ kó ní fojú fo kó ṣe alẹ́ nìkẹ́ Ah, la hawla wala quwwata illa billah na'am kọ́nà bá ní sàmà fáwọn ní ẹ̀sán olóore ìbéèrè tí màá tún taari sí wọn láti ọ̀dọ̀ alfa lukman ìdí ọ̀sán wọn ní ṣé ìjẹ́ránṣẹ́kù sínú islam bí. alhamdulilayi rabilamin wasalaatu wasalaamu sanabad naam ìjírasẹ́kù sínú islam o ṣùgbọ́n sísàm sọ̀rọ̀ kan min hadith abi hurairah arisan sọ wípé la hijrata بعد فتح مكة بعد الفتح lẹ́yìn ìgbà tí ọlọ́run ti gbàlú mẹ́kà fáyìn kò sí àwọn kan wá sọ́nà òdì pé kò sí ní islam ní tí wípé mẹ́kà ti di ìlú islam o kèése ìlú kèfèrí o gbogbo ẹ̀ ń bá ń gbé mẹ́kà tó rẹ̀ nírọ̀rùn kọ́ yá kọ́ máa wà mẹ́kà nítorí pé kèése ibi èyí tó jẹ́ màjútà rẹ̀ bí sọ fún àní wípé ìjírọ̀ ọ̀tàn gbogbo bàtàrà ní oṣù kò fìbí tọ́ wà lẹ̀ kó sì tí gbogbo àwọn mẹ́jẹ̀mí bá ti pé ṣùgbọ́n ìjírọ̀ kan wà ń bẹ tẹ́ pé gbogbo alágbọ̀n àmọ́ sí gbogbo gbà òun náà ni tàbí sọ wípé wal muhajiru man hajara ma nahahu anhu ẹni tí ń ṣe ìjírà tòótọ́ gbogbo àwa táwọn ńlá ń lọ sọdún ìjírà táwọn ń ṣe nǹkan kan tọ́jà pé ọ̀pọ̀lọpọ̀ wa kọ̀ọ̀rọ̀ wa sọ́lọ́mù ọba ọ̀dà à ń jalè obì olóbìn à ń bá wọn sùn à ń ṣe zìnà àbẹ̀rẹ̀ Ọlọ́run subhanahu wa ta'ala anábì lẹ́yìn tí ó ṣe ń jíra tòótọ́ ó lẹ́yìn tó pa gbogbo tọ́rọ̀ ọba ṣe léwọ̀ tó pati jìbìtì irọ́ máa ba tọ́mọ̀nìkejì lẹ́yìn ní tí ò ṣẹ́jú rẹ kọ́ ọ máa sọ kọ́ ọ máa lọ rèé sí ń ń pè lára mú kọ́ ọ lọ rèé máa sí wò kọ́ ọ máa dàrí àmùsùn méjì mẹ́ta mẹ́rin márùn kọ́ ọ máa dàrú kọ́ ọ sá máa wá bó ṣe ní dáadáa kàkà ṣe ń tiẹ̀ àfàyídá ànábì ní gbogbo ẹ̀ ń bá ń ṣe báyìí eléyìí èsẹ̀ dáre wàlmùhájírù ẹni tá a lè pè lẹ́yìn tó ṣe ìjírà tòótọ́ mẹ́nhajarọ̀ mẹ́nhaláhàn ẹni tí bá ń ṣe tọ́lọ̀ ń ṣe léèwọ̀ lòdì tí ń dìnà sí òun tó ṣe ìjírà tòótọ́ o wasalaamu alaykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu kí ọlọ́run mọ́sá ìbáni san àwọn àfáwà ní ẹ̀san olóore kọ́mọ́ fi eléyìí ṣe òpin fún ẹnìkọ̀ọ̀kan wa náà gbígbọ́ sísọ ọlọ́run ṣe nírọ̀rùn fún wa gbígbọ́ rẹ̀ ọlọ́run mọ́sá ìṣe nírọ̀rùn fún wa náà bá a ṣe tó gbọ́ náà ọlọ́run lílo rẹ̀ ọlọ́run mọ́sá ìṣe nírọ̀rùn fún wa. náà pẹ̀lú ètò wa ọlọ́kanòjọ̀kan lórí wáàsí ni o ètò ilé ẹ̀kọ́ wa lórí ọlọ́kanòjọ̀kan ni o tá a bá fẹ́ béèrè béèrè kan a fẹ́ fi nǹkan afẹ́ ní nǹkan kan tó ní báṣe pẹ̀lú ilé ẹ̀kọ́ àbí programu wa yìí ṣáàlà àwọn nọ́mbà tẹ́ máa pè wá sí nísìn òlélẹ̀ nọ́mbà ti yàtọ̀ zero zero fifty seven fifty five sixty one forty one zero zero fifty seven fifty five sixty one forty one àti zero zero double six forty one oh seven oh eight lẹ́ẹ̀kan sí zero zero sixty six forty one oh seven oh eight àwọn tí a jọ wà ní ilé agbára bí báyìí àwọn afáwa asheikh abdulrozak arúgbó sunna wọn bẹ pẹ̀lú wa àwọn afáwa fadilatu sheikh suleiman muhammad awal àwọn ni wọn jẹ olùbánisọ̀rọ̀ látàárọ̀ tí wọn sì jẹ àwọn afáwa ìmáàmù wa ní mọ́sáàsì ńlá láti yànnà bódìjà tí wọn sì onígbọ̀wọ́ ètò yìí inṣàlá kọ́nà mọ́sá ìjà kí a wọn pẹ́ àwọn tó jẹ́ atọ́kùn ètò ọ̀nà ni Ismail Abu Ibrahim ẹrú Allah wasalaamu alaykum wa rahmatulahi wa barakatu. wa alaykum salaam wa rahmatulahi wa barakatu.